فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو بفهم الله àtọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún àmìwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àlùkìyámà ní ìtẹ̀síwájú àwọn ètò àti àlàyé eléyìí tí a ń ṣe lórí tíra minhaju mu'min eléyìí tí a fọ́ àwa mustapha murad subuhi eléyìí tí wọ́n kọ èyí ni yóò jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kẹta tí a ti ń ṣe àwọn àlàyé láti inú tíra abẹ́lọ́ kọ́bánisan àfáwà tí wọ́n kọ tíra náà ní ẹ̀sán olóore a ti sàlàyé pé àwọn nǹkan tí tíra yẹn kó sínú ó pọ̀ gẹ́gẹ́ bí àfáà tó ṣe tíra náà ṣe sàlàyé àkọ́ìd àwọn tó ṣe pẹ̀lú àkídà ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ àdìsọ́kàn eléyìí tó yanjú tó lálàáfíà ó wà nínú tíra ìyẹn sì lè tà bá lọ lẹ́yìn ìgbà tá àfáà yanjú ọ̀rọ̀ àkọ́ìd òun náà bọ́ sórí ìbàdáàtì àwọn tó ní ṣe pẹ̀lú ìjọsìn bá a ṣe lè sẹ́lọ̀ tí yóò fi jẹ́ olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí àkọlé tíra náà muamalat wọn bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ ìgbàgbépọ̀ ìbára ẹni dáa kan pọ̀ ẹ̀kọ́ ọ̀sẹ̀ sí àwọn àdábù ìsìlámíyà àwọn ẹ̀kọ́ mi tó jẹ́ ẹ̀kọ́ ìsìlám wà bẹ́ẹ̀ àfáàtùlùkùlù àwọn aburú eléyìí tí máa ń ṣẹlẹ̀ àwọn àìsàn bú àwọn ìṣẹ̀lẹ̀ bú tí máa ń rọ́ọ̀lù ọkàn pé tọ́kàn bá ti lè dọ̀tí ti ń sàárẹ̀ àwọn iṣẹ́ tí ó máa jáde náà yóò máa sàárẹ̀ mọ̀fàtírù lìjánà àwọn kọ́kọ́rọ́ kan a fi lè sí àlìjánà pẹ̀lú àwọn iṣẹ́ olóore àtàwọn kó tó wá kan àwálò ṣàṣìyà àwọn ìṣesí ẹlẹ́yọ ẹyọ àbí tó ní kálukú now abala tí a dé alibabula awal chapter one òun náà la sì wà nínú tíra yìí níbi tá àfáà ti sọ nípa àlàákídà ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn tó dáa tó yẹ kí mùsùlùmí ó ní yálà sí ọlọ́run àbí sí àwọn tíra ọlọ́run àti sáwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run àbáwọn òjíṣẹ́ ọlọ́run àbáwọn tíra ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abala tí a wá ń sàlàyé lọ òun ni abala kẹlímọ́tù tawhid eléyìí tá a fà pé ní la ilaha illallah ẹ̀rí pé gbólò yẹn gbogbo mùsùlùmí òun ló gbọ́yé àbí ńlá máa ń sọ lẹ́nu ṣùgbọ́n kéèsì gbogbo alágbọ́yé kódà ó dùn wí láìláìlàlà láìláìlàlà láìláìlàlà láìláìlàlà kódà ẹlòmí nǹkan tó fi dáṣà láìlága ìlàláwò láìlága ẹlòmí ó tó pẹ̀lá dáradága yóò tún sọ háàdì kí ni kọ́ì ilá ìlága ẹlòmí ó tó pẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí kó tiẹ̀ sọ́dà síkírì tí ọmọ ẹjọ́ tí ó tó lu bàndírì sí kódà ẹlòmí lè sọ kí wá làwọn nǹkan tí ó kó sínú làáfàá sí ni wípé tá a bá ń sọ̀rọ̀ la ilaha illallah nínú ibi tá a ti dúró níjẹjọ àáfàá ní yajibul imanu biha wàlà amalu bìmẹ́kútà dọ́ha àáfàá ní sẹ́rí kẹ́límọ́tù tawhid yẹ tí í ṣe pé la ilaha illallah la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tó yẹ ká tún máa sìn àyàfọ́lọ́ mùsùlùmí ò tún ní máa kírun kó tún máa lórí òkè mùsùlùmí gidi kọ́ yẹn mùsùlùmí ò ní máa kírun kó tún máa sọ̀rọ̀ méjì mùsùlùmí gidi kọ́ wọn mùsùlùmí ò ní máa kírun kó tún dásìkò eléléégún kó tún ṣe kíni o kó tún wà ní àwọn tí wọ́n jọ máa jarẹ́ japankẹ́rẹ́ lẹ́yìn eléégún mùsùlùmí ò lè jẹ́ táàjọ máa gba àwẹ̀ Ramadan táàjọ máa lọ sí hajj tóun náà tó wà ní kíni ẹgbẹ́ ògbóni àbáwọn ẹgbẹ́ ilé ayé torí pé gbólóhùn la ilaha illallah ó ti kó sínú pé àsọlọ́run nìkan lọ́ba tá máa sìn òun nìkan lọ́ba tá máa gbára lé òun lọ́ba tá máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ òun lọ́ba tó lè fún wa lálàáfíà òun lọ́ba tó lè ṣèjẹ́ ẹ̀mú wa ń rọrùn òun lọ́ba tó lè gbé wa jẹ rí ọ̀tá òun lọ́ba tó lè gbé wa jẹ rí elénìní òun lọ́ba tó lè là wá nínú òṣòro àti gbogbo tá a bá tó lè fa sí la ilaha illallah àáfàá ní ọ̀ràn yẹn ni ká nígbàgbọ́ òdodo nínú gbólò yẹn wàlà ámọ́lù bí mi kúta dọ́ọ́ha nǹkan tí la ilaha illallah kó sínú. No a tún máa fi ṣiṣẹ́ arapa fi ń ṣiṣẹ́ òun ni ká máa pèrún ẹ máa wo owó tá à ń ṣe ní Islam la ilaha illallah kò gbọ́dọ̀ ṣe kí ni o kò gbọ́dọ̀ kó ń bẹ́ẹ̀ nígbàtí mùsùlùmí bá jí wọ́n kọ́ pèrún súbọ́hì tàbá ní Allahu akbar gbólóhùn lá ìláhà òun ni ó ṣe kéde o òun ni ó tẹ̀lé ẹni tí gbólóhùn yìí bá ti wà ní ìsẹ̀mí ayé ẹ̀ oorun tó bá ń sùn tábà ti sọ wípé àṣàdù alá ìláhà ìlàlá mo jẹ́rìí pé kọ̀sẹ́ni tó yẹ kí n máa sìn kọ̀sẹ́ni tó yẹ kí n máa wárí fún kọ̀sẹ́ni tó yẹ kí n máa mú lólùsọ kọ̀sẹ́ni tó yẹ kí n wá lólùsè jẹ́ ẹ̀mú rọrùn fún mi ìlàlá àyàfi ta ni o ẹni tó bá ti lè jẹ́ aláwù àwa àwọn gbogbo ayé kọ̀sẹ́ǹ tó tó kọ ìjẹ́ kẹ́nìkan ya abọ́ sórí rédíò àbòlí tẹ́lì kó ní òun ni aláwù kí ló kó òun aláwù ẹjẹ́ àwọn tí ọ̀sẹ̀lẹ̀ sí kẹ́nìkan sáti ẹ̀pẹ́ rẹ̀ ni pé òun làláwù òun ni ẹ máa sìn àpadà sí ibú tó lágbára ìparẹ́ ìbínú láti sánmà ni ó sọ̀kalẹ̀ lórí àsẹ́ni tó bá lè jẹ́ Allah ẹni tó dá sánmà àtilẹ̀ ẹni tó dá ooru àtòjò ẹni tó dá ẹ̀rùn àtọyẹ́ ẹni tó dọ̀sán àtòru ẹni tó dóòrùn àtòṣùpá ẹni tó dá gbogbo àwọn omi tá à ń mu ẹni tó dá atẹ́gùn tá à ń fẹ́ sára òun náà níta ní o Allah ẹ ń bá ti wá lè ṣe àwọn nǹkan òun láàmú sìn tí ìyá kan bá sọra rẹ̀ lè sùn ládùúgbò

ẹran kanù tó bá bí ọmọ ọkùnrin ẹran méjì ọlọ́run wá fún ọlọ́mọ ọkùnrin méjì ọmọ pẹ́ran mẹ́rin nù ó fi dúpẹ́ fọlọ́ láìsòrò méjì ọlọ́run fún ọlọ́bìnrin méjì ó yẹ kọ́ ọpẹran kọ̀ọ̀kan ó di ẹran méjì ó fi dúpẹ́ fọlọ́ ọlọ́run fún ọ ní méjì ọkùnrin kan obìnrin kan ẹran mẹ́ta nù ọ̀pá méjì fọkùnrin ọ̀pá ẹ̀yọ̀ kan fóbi ọ̀wà afẹ́lẹ́yìn ọ̀dúpẹ́ fọlọ́ ọwá lọ sí ẹ̀wà méjì èkú méjì máìmáì méjì àádó ìrèké àtóyin kan olóyin méjì àti gbogbo orú àwọn nǹkan yìí yọ mú yàn kúrò ní mọ́mìnì eléyìí tí àáfà wa Mustapha Murad Subuhi tí wọ́n ń sàlàyé tó tẹ́lá wọn pé minhajul mu'min aláwọn nǹkan wo láàṣẹ sẹ́ táàfi jẹ́ ẹni ọlọ́run òun làáfà àtúrí ẹ̀kọ́ tí àtà ń ka yìí àáfà ní tó bá rí bẹ́ẹ̀ wàláhàbì ilkẹ́límà ṣùgbọ́n tó ń gbọ́dọ̀ la ilaha illallah kò sẹ́ni tó yẹ ká máa sìn kò sẹ́ni tó yẹ ká máa wárí fún àyàfi ọlọ́run àáfàá ló ní àwọn mọ́jẹ̀mú sẹ́ẹ̀rọ àwọn mọ́jẹ̀mú tá a fẹ́ kà yìí òun láásà kíyèsí mọ́jẹ̀mú yìí àáfàá sì kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà tí wọ́n fi ka méje mọ́jẹ̀mú méje òun ló ń bẹ fún gbólóhùn la ilaha se àwọn mẹ́jẹ̀mú tá a fẹ́ sọ yìí òun ni òye àwọn èèyàn lónìí tó jẹ́ kan sọ la ilaha illallah obìnrin la ilaha illallah la ilaha illallah àwọn bí ó tó lùlù sí la ilaha illallah la ilaha illallah àwọn èèyàn sọ dorin ní tó lágbára kọjọ orin ní táwọn kèfèrí àná àwọn àbútọ́ líbi àwọn mọ̀túmọ̀ rẹ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀nkù rẹ̀ àbúrò bàbá rẹ̀ òun làbú tọ́lìb àbú tọ́lìb òun ló tọ́jú ànábì Muhammad sallallahu alaihi wasallam láti kékeré láti tá a lè pè ní bí ọmọ ọdún mẹ́jọ lọ sókè torí pàtó ọmọ ọdún mẹ́fà tí ya rẹ̀ kú tó di ọmọ ọdún mélòó bàbá bàbá rẹ̀ náà àbú tọ́lìb ló padà tọ́jú ẹ̀ lọ àbú tọ́lìb yìí ó wúlò fánàbí pọ̀ sallallahu alaihi wasallam ànábì wa rò pé kò sóore tá a lè ìgbà míì ẹlòmí ò rò pé òun láìkì lágbájá yọ́ mọ̀ fún lówó yọ́ mọ̀ ra sọ fún ọ̀rọ̀ jẹ fún ẹni tó sì fún lówó tọ̀rọ̀ sọ fún kèfèrè ó tí ẹ̀ gbìyànjú jọ́kà kó o sí wà sí pé wàláì ọkù mo láìkì yẹn gan ẹ wúlò fún wa pọ̀ ẹ̀yin lè rán wa ń ṣùkú ẹ tún rán wa lè kéwú ẹsẹ̀ wòlé mọ̀ kùránì fún wa níjọ wẹ́dìn wa ẹ tún náwó ṣùgbọ́n à ah, bẹ́ẹ̀ ṣe máa kírun yìí ah, mo nífẹ̀ẹ́ yín pọ̀ mo fẹ́ ìyìnfẹ́ kọjá pòórí ayé nìkan ó wù mí kájọ wà lálejò náà orí ayérayé nìyẹn kọ́ra àwọn ìrànlọ́ fún kọ́ra ìjáàbò lọ fún ìtọ́bájóbi kọ́ ọmọ tó wà bẹ̀ kó tó máa ṣàdúrà fún kọ́ máa ṣe wà fún pé àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè kú láì jẹ́ tí ń kírun sẹ́ ọ̀rọ̀ yóò mẹ́hẹ̀ wájú ọlọ́run ọwá ní àpò láìkì ọ̀kan ọ̀ra sọ fún kò fún lóúnjẹ ọ̀ra mọ́tò fún ọ̀ra gbogbo nǹkan fún ó ṣe lóore wà lẹ́ọ̀rẹ́ tó rò pòun ṣe oníjọ́ bá ti kú ìyá láíláí nìyẹn anábì sallallahu alaihi wasallam ó wá rò wípé ah ọ́nkù mi yìí ó gbìyànjú fún mi pọ̀ láti kékeré òun ló ń tọ́jú mi látọmọ ọdún mẹ́jọ tí mo fi di ọmọ 25 years ẹwọ yẹ ọdún ọdún bíi 17 years ẹ̀yin náà jẹ́ àgbẹ̀ lọ sí nàìjíríà lásìkò kéèyàn tọ́jú ọmọ kan fún 17 years ẹwọ yẹ millions of naira téèyàn ó ti náni lórí kódà nígbà tánàbí sallallahu alaihi wasallam tó tó fẹ́ẹ́ fẹ́ yà wá Khadija gẹ́gẹ́ bí tàn sí gbé wa Abu ó wà nínú àwọn tí wọ́n lọ fẹ́ ìyá wa Khadija tí wọ́n lọ fẹ́ fánàbí sallallahu alaihi wasallam lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ́nkù tiẹ̀ lọ́dọ̀ amúlùgbọ́n asadi kọ́ ni wọ́n lọ fẹ́ ìyá wa Khadija nílànà ṣẹ̀rí àjọ náà lọ́hùn tẹ́ ẹ bá wá wò gbogbo ògbìyànjú yìí lànàbí sallallahu alaihi nígbà tábù tọ́líbì wá fẹ́ kú lámà hadarat Abu Talib al nígbà tó di wípé ikú hádọ̀rọ̀ àbátọ́ọ̀lì ikú ti dé báyìí tó fẹ́ wá bá àbútọ́ọ̀lì ànábì tí wọ́n ròyìn pé ah ọ̀nkú mi yìí gbìyànjú pọ̀ ọ̀nkú hmm, àwọn náà ni wọ́n tọ́jú wa láti kékeré wọ́n tó fẹ́ yàwó fún wa wọ́n fún wa lóúnjẹ kódà nígbà tó tó di báwọn kèfèrí tánàbí sallallahu alaihi wasallam tó tó pọ́ ma 40 years ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn marriage tó tó dànàbí ọlọ́run ó tó gbógun ti báwọn pa àbútọ́lìbì lòdó ẹ pàtà ni ọmọ bọ̀dá mi abẹ́ ẹ̀mọ́ tẹ́ ń sọ kèfèrí sí lòun náà pé lóòótọ́ àjọ wà náà kèfèrí ṣùgbọ́n o bá bá ń jà bí kákúkọ́ o ọmọ mi o ẹwẹ́ ni tó dìfẹ́ǹdì láti ọmọ ọdún mẹ́jọ tó fi ádi ní years ẹwọ iye ọdún tó nù tọ́nu sallallahu alaihi wasallam ó wá rò pé kò yẹ kí ọ́nkù mi ó kú kó tó wá lọ wọná lọ́dọ̀ Ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ọ̀nkú ẹ̀ wá wígbólóhùn la ilaha illallah kalimatan ahaju biha laka inda Allah kẹ́ẹ̀tì ẹ̀ wígbólóhùn yẹn kémi náà lè fi bá yín sípẹ̀ kí n lè bá yín fi bẹ ọlọ́run pé ọlọ́run lóòótọ́ ọ̀nkú mi kèfèrí ni ṣùgbọ́n tí ẹ̀ wọlá àkókò tó ó wígbólóhùn kí o la ilaha ó dẹ̀ ti wà nínú àdìsí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní man kana akhiru kalami la ilaha illallah dakhala al-janna sẹ́ẹ̀rí nínú sàtífíkẹ́ẹ̀tì àdìjẹ́ náà tó dájú òun ni kẹ́nìkan fẹ́ kú kó mọ̀ wá ní la ilaha illallahu la ilaha illallah ẹ ń bèèrè wígbó lóòyìn yẹn tó fẹ́ pé la ilaha illallah ọ dájú pé yọ wà lìjánà ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam la kèfèrí ò lè rí wí kò lè rọrùn fún kèfèrí kódà mùsùlùmí tí máa kírun àsùbá yóò wà kí zuri asiri magribi iṣá ìpapọ̀ lálẹ́ kò lè rí wí ẹ lọ wọ àwọn tí máa ń rí wí àwọn títọ́ lọ́hún tóbi lẹ́mìí wọn ni ẹ wo dájú pé àwọn èèyàn mélòó ni máa rí gbóná lálẹ́ láwùjọ èèyàn díẹ̀ ni kálukọ́rọ̀ àdúgbò wọn èèyàn mélòó ló ń ṣe kí ni o èèyàn mélòó ló ń rí wí tẹ́ ẹ bá gbọ́ pé èèyàn bíi one thousand kú bóyá méjì lè rí wí àbẹ́yọkà èèyàn díẹ̀ ni máa ṣe kí ni o ní máa ń rí gbólóhùn yẹn òun kìí ṣe gbogbo èèyàn lànàbì sallallahu alaihi wasallam ìrẹ́ ọ̀nkù mi tí ẹ̀ wí gbígbólóhùn yẹn à ó lè léwé o àwọn ọmọ tuntun tó ní kí n wí ni kí n sọ ní gbogbo àwọn òòṣà wa tá à ń sìn kí ní gbogbo àwọn òkè ìbàdàn ọ̀ṣun òṣogbo gbogbo àwọn agẹmọ kí n sọ pé wọn èsè o wọn ò lágbára pé aláwọ̀ ẹyọ kan táà fojúrí lọ́lágbára èmi ò léwí o akúrínú àwọn onítẹ̀tẹ̀ ní pé ànábì àsàlà ó tó bí pé ọ̀nkù gbólóhùn tí mo ní ẹ̀wí kí mo ní ká ẹ̀wí gbólóhùn mo ní gbólóhùn tí mo ní ẹ̀wí sẹ́ sẹ́ ẹ̀kẹ́ níbi sèmi láìlára ló ní kí n wí sẹ́ ẹ̀kọ́ ti wì nìyẹn kò tó wí pé ètò oní wí náà ní sẹ́ mọ gbọ́n tó oní wíyè àní ìwí ni sẹ́ ẹ̀kẹ́ ìsọ̀kẹ́ lágbájá mo ní kò ní dáa fún ọ kí mo wí ná ẹni kò ní dáa fún ọ lẹ́yìn pé tọ́mọ́ mi náà nù kọ̀ wá wí bẹ́ẹ̀ sẹ́gẹ́tì ní ìsìn pé yóò bó ní àpò mẹ́rin lápé tèmídire tèmídire kí mo wí ná tèmídire ìwọ náà ti yín lọ àní ẹ sọ pé ti yín dire ẹni lá ìlà ìlàlà ah, kí mo ní ẹ wí à ń tó ní wíwù náà ni kò tó wí torí òun mọ̀ túmọ̀ rẹ̀ ó mọ̀ pé tóun bẹ́ẹ̀ ní lá ìlà ìlàlà ìtumọ̀ ẹ̀ ní pé Allahu tó dá sánmà àtilẹ̀ òun nìkan ló yẹ ká máa sìn kó wí tẹ́ ikú ní kèfèrí nínú àwọn tí yóò jí àlọ́dọ̀ làbútọ́ líbi wà ṣùgbọ́n ara kọ́ọ̀lẹ̀ pé ọlọ́run yóò fúyẹ́ ìyá tiẹ̀ torí pé ó kó tọlọ́run lọ́wọ́ bí èèyàn ṣe wọ̀ jẹ́ kèfèrí tó ìbá àwọn kọ́ mọ́sálásí kọ́ máa rán èèyàn lọ mọ́kà yóò jí àlọ́dọ̀ ọlọ́ kò sẹ́ni náà tí ó ní jí àtọ́wá sí kèfèrí gbogbo ẹ̀ tọ́ bẹ́ẹ̀ lé kú tí ó gbà pé la ilaha illallah ọ̀kan tó sọ́lọ́lọ́ tí ó máa kírun fọ́lọ́ tí ó máa gbà rẹ̀ fọ́lọ́ yóò jí àdọ́ lọ bó ṣe wù kọ́rọ̀ ìsìláàmù lọ́wọ́ tó ní à ah, ó gbìyànjú pọ̀ mọ́sálásí 100 lọ́kọ̀ ìtọ́lọ̀ ń lè ṣe fún ni pé táwọn yòókù bá ń jìyà pankẹ́rẹ́ 1000 òun lè jẹ́ bí 500 jẹ́mọ́ ọlọ́mọdé àrí ẹni ó ti pankẹ́rẹ́ 500 kọ́mọ́bí alóòwò kù ìtumẹ̀ ni pé yóò jìyà yóòjúmọ́ ni ó sì máa jẹ́ àbútọ́lì ìyá tí ó ṣe kí ni o yóò kẹ̀ fúyẹ́ kìí ṣe pé ní jíyà wọn ibi tó bá yẹ káti fún ní pankẹ́rẹ́ 1000 wọ́n lè fún ní 800 èwo lè wó nínú kí ló pẹ̀ yóò jẹ ìyànú náà lẹ́yìn pé ìyá tí ó fúyẹ́ o àwọn kìfèrí o àwọn mọ́jẹ̀mú tó wà fún láìláà ìlàláwù àáfà alálàkọ̀ọ́kọ́ ń bẹ aláwọ̀l alìílmọ̀ alìmọ̀nà fi lèlìjà àsìgbónà láìláìláláwò a gbọ́dọ̀ lọ nímà nípa gbólóhùn yẹn a gbọ́dọ̀ lọ ṣe kí ni o a gbọ́dọ̀ lọ nímà nípa gbólóhùn láìláìláláwò ìmọ̀ yìí ni ó lé àìmọ̀ kan jìnà sí wa àáfà ní ìmọ̀ yìí òun ni ó lé àìmọ̀ kan jìnà sí wa Afa ní kí ni ìtumọ̀ ìmọ̀ tá à ń sọ yìí ìtumọ̀ ẹ̀ náà ni pé náfúyá wá ìfìbáta náfúyá wá ìfìbáta tá a bá sọ gbólóhùn lá ilaha illallah ó kó abala méjì sínú abala náfúyù àti abala ìfìbát kí ni jẹ́ náfúyù kí ni jẹ́ ìfìbát á sàlàyé ẹ̀ nísìn ẹ̀yin náà mọ̀ wò lá ìlàhà kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún kò sẹ́ni tó yẹ ká máa sádi kò sẹ́ni tó yẹ ká máa gbà àwẹ̀ fún kò sẹ́ni tó yẹ ká máa bẹ̀rù rẹ̀ kò sẹ́ni tó yẹ ká ṣe ájì fún kò sẹ́ni tó yẹ ká forí kanlẹ̀ fún kò sẹ́ni tó yẹ ká máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó lè sọ wa èyí ò ní negation ká gbà pé we negate any other thing gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sọ́lọ́run á gbà pé àwọn nǹkan yẹn they are subservient to Allah àwọn náà tó wà lábẹ́ ọlọ́run. a gbà wípé gbogbo nǹkan bá ti yàtọ̀ sọ́lọ́run ọ̀lẹ ni wọ́n dọ́kùnfà tọ́líbù wàlìmọ̀tìlù nínú àwọn alágbára tó ti láyé rí òun ni nàmúrù nàmúrúdù ọ̀darí gbogbo ayé ni ó sì lágbára pọ̀ nàmúrúdù ẹmọ tọ́lọ̀ fi bàjá ni wàhálà ìkíní jálágbára wájú ọlọ́run tọ́lọ̀ bá fẹ́ pààyàn rẹ̀ ẹ̀fọn ó lè fi parẹ́ ẹ̀ẹ́sìn ó lè fi parẹ́ ẹ̀fọn sì ara kó sí ní ara ẹ máa wo ọlọ́run má jẹ́ kárí dáadáa tẹ́nìkan wá ní òun ni president òun ni governor òun ni military man òun lọ́lọ́pàá òun ni mopo òun ni cid òun ni manowar òun ni taekwondo òun mọ̀ nípa boxer lòun wrestler lòun òun lè ja wrestling ẹ mọ̀ wo alágbára ẹ̀fọn ẹyọ kan ó sì kò sí mímú ó sì lọ dúró síbi àárín ọpọlọ pa ìgbà tí ẹ̀fọn jáde etí kejì ẹ̀fọn jáde orí ọgọ́ gbogbo ara ẹ̀fọn jáde ẹ̀fọn sì dànù orí rú lẹ́fọn kàn àfà wàhálà jáde òde ibi ó ti gbára rẹ gbogbo etí ti lé pàápàá irú kí lélẹ̀ ìwọ lọ ó tó ní kó tó fẹ́ gbẹ̀lélẹ̀ ọ̀fẹ́ sùn náà lè lẹ́fọn tó kùn létí ẹ̀fọn ẹyọ kan ọlọ́ọ̀ lè fi ẹ̀fọn ẹyọ kan pààyàn wàhálà ẹ̀fọn ẹyọ kan péré ẹ̀fọn kẹgbà etí rẹ wọlé tàbí kó gba ẹnu rẹ wọlé tàbí kó gba imú wọlé ẹ̀fọn lè gba bíyà rẹ wọlé gbọ́dọ̀ ò lè gbà wọlé ṣùgbọ́n mo gun ọlọ́run ni ẹ̀fọn sì wọlé ẹ̀ wá yẹ̀fọn bóde ẹ̀fọn òṣèlú ọlọ́ọ̀dẹ ọ̀tàbò òkúta ẹyọ kan ọlọ́run ní fi bá àyàn jà tókúta bá dára gbẹnu wọlé àfà òkúta gba ẹnu wọlé lòkúta wá dúró síkùn lòkúta tó bá ti bẹ̀rẹ̀ báyìí ó rí kókúta wálẹ̀ ó tún gbẹ̀gbẹ̀ òkúta sáàmà da ọkùnrin láàmú wọ́n sọ operation wọn lókùta yọ wọ́n ṣe scan wọn wọ́n sì pẹ̀lú òkúta bẹ́ẹ̀ pọ̀ rẹ̀ kí ló láwọn lè fi bá yàn jà ta ló ń jálágbára wájú ọlọ́run láìláhà náfíù gbogbo nǹkan yòókù á lè pé kò lágbára ìlàlá á wà afọlọ́run nìkan nílẹ̀ èyí ni affirmation the concept of negation and affirmation nínú tawhid nínú mímọ́ ọlọ́run lọ́kan òun lèyàn wà á gbà pé kò sẹ́ni tó tún lè ṣe nǹkan fún wa àfọlọ́n nígbà tí gbogbo ala fẹ́ kábíọ́lá ó di president nàìjíríà tọ́lọ́ lóun ọ̀fẹ́ òdì sódì ìjọ òní ẹ̀ẹ́dá ilé òní adìbò fún gbogbo ayé ará yíbò wọ́n dìbò fàbíọ́lá haúsá abíọ́lá haúsá yorùbá fúlàní bẹ́rìbẹ́rì sábíọ́lá di president dẹ̀kú ara lá ìlàá ìlàlá kọ̀sẹ́ni tó lè gbé èèyàn dépò àyàfọ́lọ́run èyí ò láàbọ̀ gbogbo àwọn olóṣèlú tiwa náà bó ṣe wù kọ́ lọ ọjọ́ ẹgbẹ́ ayé tó bó ṣe wù kọ́ lọ wẹ̀ ní òòrùn lódò tó bó ṣe wù kó o fi ẹ̀jẹ̀ ajá kó o fi rarí tó bó ṣe wù kó o lo ọmọ tọ́ọ̀gì tó tọ́lọ́ ń bá lóòní dépò wà láì òní débẹ̀ tí gbogbo ayé bá sì lóòní débẹ̀ tọ́lọ́ ń bá ní àlọ́ òdè bẹ́ẹ̀ ó débẹ̀ náà ni ọlọ́ọ̀yẹn ẹja sálọ̀dọ̀ rẹ̀ fàfírù ìlàlá tẹ́nìkan bá lóun fẹ́ jẹ chairman fẹ́ fẹ́ chairman union jẹ chairman ọlọ́kadà ọbẹ̀ jẹ chairman ẹgbẹ́ bábà ọbẹ̀ ọlọkada chairman ẹgbẹ́ kíní kan tọ́lọ́ bá lóun lè débẹ̀ ó lè jókòó rẹ̀ ní ọmọ jẹ́ nínú sàárè ìwọ kọ́lọ́ tọ́lọ́ bá sì àbí tọ́lọ́ bá ìwọ wà nípò kẹẹ̀ẹ́dógún pípa mi èyí á wà lẹ́yìn lẹ́yìn àwọn tó wà ní ọlọ́run sì tẹ̀rí wọn bá yóò sì lọ mú láti level fifteen ó sì lọ jẹ nígbà ọlọ́run ní wọ̀lọ́kàn àwọn lè máa àwọn jà ẹ̀yìn kí nìkan ọ̀dà tó gbogbo ẹ̀yìn tẹ̀wá level one to fourteen ayọ̀ kù ẹ lọ level fifteen yẹn wọ́n sì àwọn ó ti ọmọ ilé orí pé bọ́mọ̀ ìyá wa kan ṣe jẹ́ chairman ló láńlọ́ọ̀dù àdúgbò tọ́sẹ̀sẹ̀ kò dá àdúgbò táwọn chairman ọ̀dẹ́ ń ṣe kí ni o táwọn chairman àdúgbò yẹn nínú ìlú wa yìí àwọn bá ń fìbọn búra wọn kó wà àdúgbò jẹ wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀dọ́ yẹn sì débẹ̀ wọn eléyìí kàwé òun ara bá wọn orí ṣe ń lọ wọ́n kàn fi jẹ kọmitì kan lásán òun dẹ̀ lo expertise pé àà ah, ah, gbogbo tó ti nílẹ̀ sùn yẹn sì lọ wà campus ọ́sàsì kọmitì yẹn dáadáa accountability gbogbo owó tí wọ́n gbà wọlé owó tí wọ́n ná ibùn tẹ́ lórí pé arasa náà ten naira ọkọ̀ agba twenty five naira gbogbo ọ̀dẹ̀ gbéwò yẹn fún wọn ilé ìgbà tó fọ́ sí o nígbà táwọn lè fura pé ẹ̀rọ àwọn láńlọ́ọ̀dù wa wọ́n ti jẹ gbogbo owó àdúgbò o bí wọ́n ṣe tó ọkùnrin òní òun ẹja fi ṣe láti ẹni tí ò tí ìtọ́lọ̀ ń bá ní yọ ọ̀jẹ̀ tí ẹ ní ọ̀jẹ̀ tí ẹ tẹ́ bá ní òní jẹ́ tí ẹ kò ní jẹ́ tí ẹ tó ọba wà rò wípé tí ọ̀fẹ́ jẹ́ tí ẹ yẹn ọ̀fẹ́ kọ́ jẹ́ tí ẹ lágídí ọlọ́wọ́ àwọn òwò ọ̀nà pé kì í ṣe fẹ́mi mu la yàtọ̀ ájọ máa wo ọwọ́ àkùtà ní ọ̀ṣẹ́ al-ilmu al-munafi lil-jahl á lọ nímọ̀ nípa la ilaha illallah pé ń bá ní ọ̀jẹ̀ tiwa ní ọ̀jẹ̀ tiwa ìtọ́ bá ní òní jẹ́ tiwa kò ní jẹ́ tiwa á fi rinlẹ̀ pé ọlọ́run nìkan la máa sìn gbogbo nǹkan míì lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ máa sìn ní òní jẹ́ káwa mùsùlùmí káwọn máa fọ́n búra tẹ́nìkan bá ní ọwọ́ àfìmọ̀ búra torípọ̀ ọ̀fẹ́ gbalé òní fi búra kó dílé rẹ̀ mọ́ ọwọ́ àtọ́nípọ̀ ọ̀fẹ́ gbalé fúláàtì àbọ̀ ọ̀fẹ́ gbalé face me and face you lọ́ọ̀bà lọ fìmọ̀ búra ìwọ náà bá di ológun ọdẹni tí tó nígbàgbọ́ náà máa láìláìláláwò ọ bàjẹ́ mọ́ ọlá torí pé ìṣẹ́gbẹ́ ilé ayé kan bọ́yẹ́gbẹ́ olóúnjẹ bọ́yẹ́gbẹ́ aláṣọ be sí ọwọ́ kan torí pé wá ń ṣẹgbẹ́ yẹn lẹ wá ń lọ ṣe ìmùlẹ̀ lẹ wá ń ẹ wá ń fi òògùn mulẹ̀ abẹ́ lọ mulẹ̀ nídìí odò ó sì ń kírun ìwọ́n ń gbààwẹ̀ mùsùlùmí ó kọ mùsùlùmí lọ́n jẹ́ àṣetumọ̀ lá ìlàhà ìlọ̀lọ̀ kò sínú sẹ̀mí ayé rẹ̀ ní òun lọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ ní súrátù Muhammad Quran chapter forty-seven, verse 19 ọlọ́run ni fa'alam annahu la ilaha illallah ọlọ́run ni ẹ̀rọ ọmọ ìmọ̀ ìmọ̀ àmọ̀jìnlẹ̀ ìmọ̀ tí máa fi ìyàn lọ́kàn balẹ̀ nípa pé kò sẹ́ni tó yẹ ká máa sin o àyàfọ́lọ́ ẹ má sin òòṣà ẹ má sin òkè ẹ má sin omi ẹ má sìn iná ta ni kẹ́ ẹ má sìn ọlọ́run tó dá gbogbo nǹkan yẹn ni ẹ má sìn látẹ́sítù dúlì ṣámsì wà láàrin kọ́mà wọ́sítù dúlì láàrínlẹ̀ bí kọlákọ́wùnà nǹkan ìyàwó tààbùdú ayà kùránì nìyẹn ọlọ́run ni ẹ má sìn oòrùn ẹ má sìn òṣùpá ẹ má sìn òkè ẹ má sìn omi ta ẹ má sìn ọlọ́run tó dá gbogbo nǹkan yẹn ni ẹ má sìn tó bá já sí pẹ́rú sí ọlọ́run lódòdó yé agbọ́dọ̀ gbé kí ni o agbọ́dọ̀ gbọ́ eléyìí yé anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú hadith ó ní man mata wa huwa ya'lamu annahu la ilaha illallah dakhala aljannata ẹni tó bẹ́ẹ̀ lè kú ẹni tó já sí pé nígbà tí ó kù ó sì ń bẹ lẹ́ni tó màmá dájú pé ọlọ́run nìkan lọ́ba tó yẹ ká máa sìn aláwù nìkan ló yẹ ká máa wárí fún òun ló yẹ ká máa mú lólùsọ òun ló yẹ ká mú lẹ́ni tí ó ṣèjẹ ẹ̀rùn fún wa òun ló yẹ ká máa kírun ká máa gbà àwẹ̀ fún òun là ń torí ẹ̀ lo gbogbo ń tà ń ṣe nínú Islam tẹ́nìkan bá kírun ó kírun fọ́lọ́run béèyàn lo hijab ó lo fọ́lọ́run béèyàn gbààwẹ̀ ó gbà fọ́lọ́run bọ́ka Quran ọkà fọ́lọ́ bó ṣe wáàsí ó ṣe ń torí ọlọ́ bó lọ gbọ́ wáàsí ó lọ ń torí ọlọ́ ẹni tó bẹ́ẹ̀ lè gbà bẹ́ẹ̀ dàkálà lè jánnátà yóò wà lè jánnà ó ń pàwà lè jánnà ni tó bá ti lè gbà pé lódodo kọ̀ sẹ́ni tó yẹ ká tó máa sìn àyàfọ́ lọ àlìjánnà ni ó ṣe kí o òun ni ó jẹ́ ibùsọ rẹ̀ ìyẹn ni mọ́tẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ilé ìtura kẹ́lìmọ̀ lá ìlàhà ìyún la gbọ́dọ̀ kò yé ẹlẹ́kejì àfáàní àlìyẹkínú alìmọ̀náfíìlì ṣákì ara mẹ́jẹ̀mú lá ilaha illallah táàfi jẹ́ mùsùlùmí òdodo àmọ̀dájú gbọ́dọ̀ wà fún wa nípa lá ilaha illallah yẹn sẹ́rí tá a ti ní pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá ni pé mùsùlùmí iyèméjì pọ̀ fún wa a mọ̀ rùpọ́lọ̀ lágbára pílẹ̀ bí ọkùnrin ò tó à kíní kan la fi wá ọmọ kèfèrí la fi wò ó tàbí bẹ́ẹ̀ kọ́ à ọlọ́run ó ti ọ̀dà sáńdí o à ń ṣèyí méjì nípa ọlọ́run ọlọ́run náà wá ń wò wá rùn àwọn tí wọ́n ń ṣèyí méjì nípa ọlọ́run lánàá ọlọ́run dúró tí wọ́n kódà nílẹ̀ yorùbá wa nínú àwọn àfáà tí wọ́n gbé ìsìláàmù délẹ̀ yorùbá ibi inú wọn wà ju alásán náà máa kà eléégún ó sì máa bọ̀ eléégún ó sì máa lu àwọn èèyàn pankẹ́rẹ́ yóò sì kọjá lẹ́gbẹ̀ẹ́ àbúrò níwà lùwà kò sí ilé nípa kẹlẹ́ olè olè ó kó ilé ládùúgbò kò sì ní kólé àfà torí gbóná ńlá ìlàrá ńlàlá àti ìbẹ̀ lára rẹ̀ lónìí síbẹ̀ ló ṣe rí síbẹ̀ ló ṣe rí yóò bá wà máa pa àwọn òwe bú pé àjẹ́ tó bá wọlé àfà lórí ìdílé dé sí irọ́ ni òwe burúkú lòwe yẹn àjẹ́ tó bá wọlé àfà wàhálà dé bá ní torí pé àfọ́ ọmọ ká kùrìsì yù kùrìsì yù ò jáde ó lè fò lóru ẹ lọ wà majority wọn ò lè gbébi tá a fẹ́ ni ọlọ́run bá wà wọn à ń tó bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sẹ́tẹ̀ kan náà àwọn ìyá àti wa àwọn ìyá àwọn ọba wò lóru lọ kà lóru gbogbo àwọn àwọn o bó ṣe ń dílógún o àfẹ́ ìjà wọn ẹ máa ẹ lọ pílè kùránì ìyá tó ló jẹ́ olójú ubú yẹn ẹjọ́ ọmọ ẹgbọ́ kùránì kò nílé fọmọ kùránì ọ̀kẹ́ ìyapa rẹ̀ ẹmọ tó wà lè ṣe ọwọ́ àlè ọwọ́ ọkú kan rédíò yìí kí rédíò ọ̀nà ṣiṣẹ́ mọ́ ní tó lè ṣe nù ṣùgbọ́n tí rédíò wá sí ìka kùránì lọ ẹ̀tọ́ karùkí àsọ̀rí rédíò tó bá di bẹ́ẹ̀ ní ṣe ọ ń gbọ́ kùránì gbogbo àwọn agbára bu rẹ̀ yọ ọmọ bàjẹ́ ni àjẹ́ olórí àjẹ́ tó bá wọlé àfa wàhálà dé bá ìtọ́sí máa ń kọ̀wé fún yẹn ni ìlàwà ọmọ àfáà àfọ́ òní pé kí ni ọlọ́run ló mú wá tọ́lá àfáà lè lá ìlà á àfáà lè mọ̀ pé ó lè lọ́wọ́ àwọn eléṣù àbáwọn ẹni gúnú ṣùgbọ́n àfáà mọ̀ pé nǹkan kan ò lè ṣe lẹ́yìn ọlọ́run àfáà ti gba lá ìlà ìlà lọ́pọ̀ àfáà ọmọ yìí tó kú ìkan kú last week ìkan tó kú ní wíìkì yìí lá ìlà ìlà lọ́pọ̀ ọlọ́run náà ló wà wọ́n àjẹ́ lọ́pọ̀ ọmọ rẹ jẹ́ wọ́n wá sọ́dọ̀ wé ibú pé àfà àjẹ tó wọlé àfà gbogbo ọmọ tó bá kú àjẹ ní máa pa àjẹ torí pé yorùbá wọn ò ní mọ́nì tọ́mọ bá kú nìsín ọ̀gá ọlọ́run pa ọmọ èké ìlú yorùbá ti bẹ́ẹ̀ kẹ̀kẹ́ gbọ́dọ̀ dàgbà kọ́dà arúgbó ẹ bá ti akú lọ́dọ̀ èké ọlọ́ọ̀kọ́lọ́pá àjọlọ́pá àjẹlọ́pọ̀ màdébí wa mọ̀ọ́mọ́ ìgbẹ́ ẹ̀yẹ rẹ̀ kú ìwé apá rẹ̀ ọjà dànù ni àjẹlọpọ̀ ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbọ̀ ọ̀gbọ́n ní òtàn ànábì bíi ọmọ méje mélòó ló kú lójú ayé rẹ̀ mẹ́fà abẹ́ẹ̀rí ọmọ rẹ̀ kú ọmọ rẹ̀ ìbọ̀ yìí kékeré ló ti kú dànù ọmọ yẹn tó wá kú ànábì dẹ̀ ṣe kí ni o ànábì sunkún níwọ̀nba èèyàn lè sunkún tẹ́ èèyàn bá kú ṣùgbọ́n ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ ọkú ṣẹ̀rí àfaramọ́ omi ojú ìbànújẹ́ bùkáwù lè kú sí ìnàmọ́ pé ṣẹ̀rí ọ̀tako èèyàn rẹ ọba sunkún ṣùgbọ́n má sọ̀sọ́ kú sọ pé ah ọlọ́run ṣe dá o arorí ibú ilẹ̀ yorùbá ló téèyàn bá kú kódà ìyá tó tún kú lọ́mọ 19 ọmọ 90 years bàbá tó kú lọ́mọ 90 wọ́n tún lájẹ̀ lọ́pàá ń lẹ̀ yorùbá pé ah àwọn èèyàn ọmọ ṣe dá o èyí tó kú lọ́mọ 60 náà àjẹlọ́pàá tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó kú lọ́mọ 63 <clears throat> ó ti wà nínú àdíṣà nípa Muhammad sallallahu alaihi wasallam àmọ́rù ummati ma bayna sittina wa sab'in ṣe é ráwa tá a wà láyé yìí ànábì ti sàsọ́ọ́lẹ̀ in between sixty and seventy years òun ni majority wọ́n máa kú ẹ lọ wo majority àwọn tó ń kú lónìí wọn àkọjá seventy ànábì ti sọ́nà àdìsí àwọn tá a jẹ́ mùsùlùmí éèjì majority wọn òun náà àkọjá seventy èèyàn díẹ̀ nínú mùsùlùmí náà àkọjá seventy yẹn lọ wò tí mùsùlùmí gidi mẹ́wàá bá kú majority wọn in between sixty and seventy ni tàbí kọ́mọ̀ tó bẹ́ẹ̀ ọ̀wọ́n kẹ́ máa rí seventy one eighty nínú mùsùlùmí anábì sọ pé àwọn tó jẹ́jọ mi o ọjọ́ orí wọn láàrin ọgọ́ta àti kíni o àádọ́rin ni ẹ mọ̀ sí anábì gbọ́ o ẹni tí ó mọ̀ lọ hundred ọwọ́ àwọn àwọn mùsùlùmí ẹni tí ó lọ one twenty ọwọ́ àwọn wa oní ninety ọwọ́ àwọn wa ó ní sí eighty seventy five ṣùgbọ́n majority wa age wo láti máa kú in between 60 and 70. tọ́lọ́ ọba tilẹ̀ ní kéèyàn pé sísì láyé ọlọ́run ti sóore fún un tọ́ba tó lè lọ wọn náà ó yẹ kí wọ́n fìyà jẹnu náà ká dọ́gbù ìyá rẹ̀ ni gbogbo àwọn tẹ́tẹ́tẹ́ tó tàǹgbà kéke gbogbo àwọn sìnà tó ti ṣe gbogbo àwọn ọmọge tó ti wó láta ó yẹ kó ti lè tú bàbá yẹn sísì tọ́lọ̀ ọ̀bẹ̀lẹ̀ ní kéèyàn ó ti lè tó rú èdè tọ́ba tó wá tó wọ náà olórí ibùlé lẹ́yìn ṣùgbọ́n náà yorùbá ní ìpínlẹ̀ wọn lè ní àwọn pàjẹ́ àwọn irú ìdílé lẹ́yìn wọn tó ti gbá ẹ wá ti ẹ̀kọ́ náà kálágbára mọ́ ara pé àlìyẹ̀kínú àlìmọ̀náfí lè tó fi já sí pé gbogbo tá a bá ń sọ jáde lẹ́nu gbogbo àwọn ìwà tá a bá ń wù gbogbo àwọn nǹkan tó bá wà nínú ọkàn wa kò gbọ́dọ̀ sí iyèméjì ń bẹ àfáàní tí iyèméjì bá ti lè wà lẹ́mìí wa nípa la ilaha illallah àti ìgbàgbọ́ ní la ilaha illallah ònìyẹn anabi sallallahu alaihi wasallam anigba tó ọmọ tiẹ̀ náà kú anabi sọkún níwọ̀n bá anabi wa ní iná làáyínà tẹ́gbà iná làáyínà tẹ́gbà ó ní sẹ́yìn ojú ojú wa ń sọkún ojú ń sun ẹkún ànábì lómi ń damije ojú yìí ń damije wàlọ́kọ́lùbà yáàzù ọkàn bàjẹ́ inú wọn ò dùn ah anabi ní ṣùgbọ́n o wà lánà kúrú ìlà àmà yúrìdì rọ̀bánì ṣùgbọ́n àní sọ nǹkan kan jáde lẹ́nu o àyàfi tó bá yọ ọlọ́run nínú àwọn ò sọ pé àjẹlọ́pọ̀ ọmọ wa ànábì láwọn ò ní sọ bẹ́ẹ̀ àní sọ pé àwọn ayélọ́pàá ọmọ wa ànábì láwọn ò ní sọ bẹ́ẹ̀ tí

inú wa bàjẹ́ ọkàn wa bàjẹ́ lójì àjẹ́ náà lọ́kọ̀ ànábì àsàlàm jẹ́ nígbà kéke àlìyẹ̀kínù ni ò sí fún wa òun ló ń fa iyèméjì sínú kíni o ìgbà àyà wa àáfàá ní kílẹ̀ rí wa lórí eléyìí òun náà lọ̀rọ̀ tọ́lọ̀rọ̀ bá àlékè ọlá sọ nínú alukur'an nínú súrọ́tùlì hujurat quran chapter forty nine ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún verse fifteen ọlọ́run bá ní innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi ẹ ráwọn tá a lè pè lólùgbàgbọ́ òdodo àwọn tá a lè pè lẹ́nu ọlọ́run tòótọ́ òun náà ni alladhina amanu billahi wa rasulihi àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́ àtòjíṣẹ́ wọ́n à tún ṣèyè méjì sí ọlọ́run àáfà wọ́n lo àárín yìí pé súnmọ́ láwùyẹ̀rìtà àṣẹ àlìyẹ̀kínù nìyẹn àmọ̀dájú wa ń bẹ́ fún wọn wọn ò ṣèyè méjì nípa ọlọ́run tí wọ́n gbàgbọ́ wàjá àdúbí àmúwálì ìwà àǹfúsí ìfì ìṣẹ́bí lílà wọ́n wá ń gbìyànjú pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn sí ojú ọ̀nà ọlọ́run wùlà ìka òmọ́ sọ̀dìkú ọlọ́run láwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run lódodo nìyẹn àwọn tí wọ́n ta tọ́lọ́run gbọ́ lódodo nìyẹn kí la fẹ́ lóbi àyà yìí ni wípé lámúyẹ̀rì táàbù wọ́n à ń ṣe ní méjì sọ́lọ́ tí wọ́n gbàgbọ́ ìtumọ̀ la ilaha òun nìyẹn nínú hadith anábìwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n lòun náà tó ń sọ wípé ẹ̀yin èèyàn mo jẹ́rìí sẹ́ ashhadu an la wà á ní Rasulullah anábì ní tàbí ilé lẹ́nìkan nínú orí ara rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ nínú ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́nu ó fi rinlẹ̀ pé ọlọ́run nìkan lọ́ba tó yẹ ká máa jọ́sìn fún ọlọ́run nìkan lọ́ba tó yẹ ká máa sìn kò yẹ ká máa tún ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run ó tún wá gbà pé mi ànábì Rasulullah òjíṣẹ́ ọlọ́run ni mí irú ẹni bẹ́ẹ̀ làyẹ́kọ̀lọ́ àbí ìmọ̀ àbúdún gọ́ìrù ṣáàkín fi ìmọ̀ ìlà àdákọ̀lá lè jánàtà ẹrú kan ò ní lọ bá ọlọ́run pẹ̀lú kó nígbàgbọ́ sí nǹkan méjèèjì tá a sọ yìí kí ni nǹkan méjèèjì láìlá àìlàlá muhammadu rasulullah tí ò sì ṣe iyèméjì ẹ mọ̀ gọ́ìrù kí ni o gọ́ìrù ṣáàkín kò ṣe iyèméjì ṣùgbọ́n ẹni tó bẹ ilé gbàgbọ́lò méjèèjì gbọ́ ọwọ́ á lọ pàdé ọlọ́run pẹ̀lú rẹ̀ anábìnrin rẹ̀ níbẹ̀ dákàlà níjà náà yọ wà lẹ́yìn ọ̀dájú pọ̀ téèyàn nígbàgbọ́ òdodo láìláì làláwọ̀ ọ̀ ń sọ lẹ́nu ó nígbàgbọ́ nú ẹ̀ ó tún wá ń fi ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ yọ wà àlìjánà ni tó bá dijọ́ ògbéǹde alkiyama mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta tó súnmọ́ pé bẹ́ẹ̀ láṣẹ kí ni o ìbẹ̀ òun náà ni alkobul almunafili rod gbọ́nà láìlá ìlàláwò yẹn àgbàlagbàtà a sì ní máa takò ó a ní máa ṣe kí ni o a ní takò a ní rejected èyí ni acceptance tí ò ní fa rejection a máa accept gbọ́nà yẹn in totality á gbà pátápátá pé àníṣe láìláha ìlọ̀lọ̀ ọlọ́run nìkan láàmú sí tiwa ọlọ́run nìkan ló lè ràn án lọ́wọ́ ẹgbẹ́ òkùnkùn kò lè jẹ́ solution fún ṣòro wa ẹgbẹ́ ayé òun kọ́ ni ó aráyé gbé tó bá jẹ́ pé ní gbogbo àwọn tó wà ní ẹgbẹ́ ayé kò yẹ kí wọ́n kú wọ́n kú àdúgbò wọn ni nígbà wọn bá tó ṣe lọ gbé orí wọn lónìí kò yẹ kọ̀yẹ́ wọ́n kù kankan ayé kí lèèyàn rí pé kọjá kọ́ jẹun kó omi kọ́ ọwọ́ sọ sọ́tán sáyé tó rí gbé náà nù nígbà ọba dénú àlìjẹ́ lọ́mọ pé àṣeyà tó ń jẹ ọ́ láyé bí èèyàn bá ṣe gbádùn tó láyé ni wàhálà rẹ̀ náà ṣe pọ̀ ìwọ tó ọba jẹ ẹ̀rùpẹ̀ tó lọ́ba ló jẹjẹ sí ọmọ lọ́sára ń gálẹ̀ ẹ̀fẹ́ wáyé ṣé yọ ọmọ ṣe kí ni o ṣé yọ ọmọ lọ́sára tó ọba ṣe jẹun pọ̀ sí iná ló ṣe máa só sí ẹni tí ò ní mọ́tò sódò ọ̀pá máa mú ni èmi yóò sọ kalẹ̀ ní yóò ara mọ́rin ṣẹlẹ̀ lọ́ta kọ́kọ́ kalẹ̀ ìbẹ́ bá ní mọ́tò lọ́dọ̀ fún òun tí ò lè fi mọ́tò kalẹ̀ sọ́lọ́pọ̀ ọ̀dájọ́ ni pé ọya kí ló gbé sẹ́yìn búùtù rẹ̀ ẹni tí ara fi <laughs> tó lo fútu ayé tó fẹsẹ̀ rẹ̀ dọ́gbọ́n <laughs> ó fi dọ́gbọ́n fútu lẹ̀ lọ gbogbo táwa tó kápádùn lé ayé ó tó ní ṣòro ṣùgbọ́n lálìjẹ́ náà gbogbo ògbádùn àlìjẹ́ náà kò ṣe kí ni ó kò sí ṣòro kankan bẹ́ẹ̀ alkọ̀bùl almonafil rọ́dì yìí òun ni ó jẹ́ agbagbólò ńlá ìlà ìlà láwù lágbàtà àfi nílé máa tako àáfà níbẹ̀ ni pé bimana kọ̀búlì máa tẹ̀tẹ̀dí ì kẹlmọ́tù tàwí bilkọ́l wàlìsàn wàlìjàwárì àáfà ní tí gbólò yìí kó sínú àgbà lódìdí ọkàn wa máa gbàgbọ́ ahọ́n wa máa gbàgbọ́ oríkèéríkèé ara wa náà máa ṣe kí ni o máa gbàgbọ́ fíìmà yàtà aláàkú bíl ìrìtìkọ́ wàádámù rọ́dì ṣẹ́yìn mìdálì àfà lẹ́mi wá gbà ara wá gbà ọkàn wá gbà gbogbo ń tọ́ bá ti sopọ̀ mọ́ ìgbọ́lọ́ngbọ́ lódodo a sì gbọ́dọ̀ ta kò ó rárá tàbí bẹ́ẹ̀ kọ́ káwá jẹ́ pé àwa láwà jẹ́ alátakò àbí olùsọ pé ń tọ́lọ̀ ọba àlékè ọlá ń jẹ́ ọlọ́run ṣe kí ni o ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ a lè má sọ lẹ́nu ṣùgbọ́n ká sọ nínú wà ká sọ nínú òṣèṣì lọ́nà wo èèyàn kìrò ọwá níṣòro lòun náà bá tó lọ pàtẹ́wọ́ ó lòun fi rán lẹ́wọ́ kò síbi tí ò sí bá làwọn kẹ́ni fún wọn pàtẹ́wọ́ ó ti sọ lẹ́nu pé èsè mùsùlùmí à ó ní ìmọ̀lẹ́ ò láwọn lé àwọn tó bá sí ọdún eégún ẹ̀ẹ́bà tó tóun náà ọmọ ìjàpá kẹrẹ lẹ́yìn eléégún ó ọlọ mọ́ka o sóyé pẹ̀lú sábàkà rẹ̀ náà wọ́n tún bá lórí òkè olóhùn lọ gbàgbára kágbára ni sóyé olóhùn wá sí àwọn ìyọnú ìyọnú àwọn ayé àti ìyọnú àwọn ìyá tó bá ti á fẹ́ lọ sẹ́wọ̀n yá máa pọ̀fọ̀ kíní kan ló kọ tán pé kíní kan ló ní kẹ́ ẹ mọ́ yọnu sóhun bẹ́ẹ̀ bá ṣe yọnu sóhun kọ́kadà ọmọ jóhun ṣubú kí mọ́tò ọmọ tẹ òun mọ́lẹ̀ gbogbo ọsẹ rẹ̀ ti lò ọyẹ káburú ọsẹ ẹ lọ àwọn haúsá nígbà kan wọn làwúsá wọn máa ń ka yorùbá kó kèfèrí irọ́ ni àwọn agbélé haúsá bí òkè ẹ̀dọ́ ọdún kan lọ àwọn haúsá tó jẹ́ wọ́n máa ka yorùbá tó kèfèrí ẹ̀ mọ́ ni majority àwọn yorùbá wa tán wà lẹ́ haúsá ìwà kèfèrí náà máa ń wù ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ méjì tẹ́ ẹ bá rí tí ásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ láàrin ìbàdàn sí kánò láàrin ìbàdàn sí kàdúná àbí láwọn ilẹ̀ haúsá tí yorùbá bá wà mú wọn nígbà tẹ́ ẹ bá máa gbé ọ bóde àwọn tẹ́ ń rò pé yorùbá mùsùlùmí apá wọn ẹ̀ẹ́gùn lè bẹ̀ ó ń dè ìfọ̀pátọ́ ga tẹ́gbẹ́ èèyàn bẹ̀rẹ̀ lè kó sínú bọ́kẹ́ẹ̀tì kan ó ń dè tọ́ lágbára lẹ́ẹ̀bàndì wọn mùsùlùmí sì ni wọn ìtumọ̀ ẹ̀ ni pé ó ń dè ní òní jẹ́ káwọn ó ṣe kí ni o káwọn ọ̀ lásídẹ́ǹtì gbogbo àwọn tí sọ́ọ́dẹ̀ máa lásìkò ọmọ lásídẹ́ǹtì ẹlòmíì tẹ bá wá tó fẹ́ wẹ̀ gan nígbà ẹ bá yẹ bí ọrùn rẹ̀ wò wọ́n ti fà á ké sábẹ́ sí gbẹ́rẹ́ sí lọ́rùn ọ̀tọ̀ ní gbẹ́rẹ́ aláàké wọ́n ní wọ́n náà dọ́kùn ah ó ní mo dọ́kùn wọ́n bá kó atari àtàwọn kìíní dúdú tán ti jó pọ̀ ah olóhùn náà dọ́kùn ah mo dọ́kùn inú tiẹ̀ ní odò àwọn mùsùlùmí tẹ́lẹ̀ fẹ́rẹ̀ ló pé wọ́n mọ̀ yáyí tiẹ̀ kú ní ásídẹ́ǹtì ẹ̀ wá jẹ́ àwẹ̀ kákìrù sí la gbogbo ọrùn àáké gbẹ́rẹ́ tó ti sí gbẹ́rẹ́ bẹ̀ igbá àyà gbẹ́rẹ́ ló kún bẹ̀bẹ̀ láàké ìdí rẹ̀ ó ń dètò ga tó báyìí lẹ́bàndì ibi ọrùn ọwọ́ rẹ̀ ẹ ti bá àwọn ètò ìṣokọ́nù ọwọ́ ẹtún débi irun rẹ̀ ẹtún bẹ́ẹ̀ ìtọta márùn áà lórí kámọba lórí ilé ayé yìí náà ẹ wá léyìn ọ̀jẹ̀ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ àwọn mùsùlùmí wa ní tó bá rí mùsùlùmí gidi tí èsẹ lẹ́bọ kódà stars wo tó máa ah, stars stars kódà ọmọ súnà lára ọmọ respect bó ṣe ń jẹ wọn fọlá wọn kàmí gidi fi kó lé ìjọ ṣubú ìjọ tèmi kú ní haúsá èmi ni mo lídìí wọn náà wọn kódà tá a máa ń ṣe wáàsí tí wọ́n máa tu èyí tó gbé ìbònú wọn yọ ọ́ máa tu sáwúsá fún wọn wọn sọ pé yorùbá ní ṣe wáàsí wọn ó sì gbọ́ ṣé mùsùlùmí lẹ́dọ́ pé ọlásídẹ́ǹtì gbogbo òdí ẹ̀ ó ń dè lẹ́bàá ń bẹ̀ ibi apá rẹ̀ ẹ ti bá fọ̀pá tó ti ga gbogbo ọrùn rẹ̀ báyìí àáfà ó ti sí gbẹrẹ ráńdì gbẹrẹ sẹ́wọ́ntì aláàké oníbíléèdì ọlọ́bẹ ètí wọ́n fi kòkò sí ètí wọ́n lógo ṣé torí agbára alẹ́ ayé yìí náà bóò lè kọ́ ṣe jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run alikọ́bùlù ni ò sí kéèyàn gba gbólóhùn yẹn lágbàtàn tí ò ní jẹ́ ká lè máa tako ìjà lágbára ọlọ́run tí ó jẹ́ ká lè gbà pé ọlọ́run nìkan láàmú sin àní sin nǹkan mi àfọ́ àwa mú ẹ̀rí wá látinú súrọ́tù sọ̀fáàt àyà 35 súrọ́tù sọ̀fáàt òun ni Quran chapter thirty seven verse thirty five kùránì orí kẹrin kẹtàdínlógójì ááyà karùndínlógójì òun nìyẹn ọlọ́run ní innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbiru ẹ ráwọn tá à ń sọ yìí nígbà tẹ́ ẹ bá ń sọ fún wọn pé ọlọ́run nìkan la lágbára o ọlọ́run ló yẹ ká gbára lé o ẹ mọ̀jà máa fìbọn búra mọ́ ládùúgbò ìbọn ò lè ní kólé ọ̀mọ́jà o ìbọn ò lè ní kàdẹ́wọ̀ ọmọ dàdúgbò ó kọ ọlọ́run òun ni ẹ fi búra o ọlọ́run ni ẹ máa képe ládùúgbò ẹ má sọ pé ògùn ni wọ́n sọ yín o wọ́n sọ pé ẹ ẹ ó lè já àáfàá àmú wọn gẹ́gẹ́ ọ̀gbọ̀n níbẹ̀ ẹ má gbọ̀dọ̀ ẹ̀sìn ìlànà ọ̀dọ́ ọ̀rọ̀ kúfù ni ẹgbẹ́ níbẹ̀ o ó lè jẹ́ ẹgbẹ́ kan tẹ̀ ń ṣe ni wọ́n sọ pé sẹ́rí ah, ẹgbẹ́ oúnjẹ <laughs> àwọn tá a bá èèyàn ń ta oúnjẹ oúnjẹ sí àdìsí ayé iṣẹ́ wo ni sí ọ̀rọ̀ iṣẹ́ wo ni èsì sí ayé èèyàn ta ń jẹ ọ̀ntàmọ̀là ọ̀ntà ráìsì èèyàn dín àkàrà ó ní sí ayé bábà yìí sí ọ̀run ní bábà ẹ̀ dábì lóhùn káfíńtà yìí sí ọ̀run ní káfíńtà àwọn kan ni wọ́n jẹ́ lẹ́sù tí wọ́n ń ṣe aburú sáwọn èèyàn ìyá tó ní àkànjọ ní tákàrí òjé náà kìí ṣe tákàrí òjé náà àwọn kan náà làwọn àjẹ̀nà ogún òun rò pé epo ń bẹ lórí iná àwọn ẹni ibú àwọn àgbáyé alámùlìjí ní wà àwọn àgbáyé ibú tí wò lè fojú rí ìwọ́de pórí iná wọ́n ti gbé pópó bẹ́ẹ̀ bóòlù àkọ́ọ̀sẹ̀ jiná kèé ṣe pẹ́sẹ́ díkàdíkà lọ ẹbú àwọn eléṣù kan náà jókòó tì wọ́n tí wọ́n bá súnmọ́ lọ dáadáa tó ọmọ ọdún tó yẹ kó o ké epo àkáǹtì ẹ̀ ọ̀ ń ta àmàlà gbọ́dọ̀ kánú ọ̀bà ó lè kèé ṣe pé sẹ́wọ̀n lọ jẹsẹ̀ ẹ̀kú àwọn olórí ibú kan náà jókòó tì wọ́ ṣé wọ́n nìkan ló rọ̀mọ̀ làwọn làwọn yòókù ṣe ń dinná omi ṣe ń lọ́dún àwọn míì ìwọ́ ṣe bẹ̀ lọ́bẹ̀ rẹ bá sáré di dúdú kèé ṣe sí àmàlà ló ní problem àwọn olórí ibú kan náà jókòó sọ́dọ̀ tiẹ̀ lọ́jẹ́ kọ́ bẹ̀rẹ̀ ó di dúdú ọbẹ̀ tó o ṣe kọ́ ló dúdú wọ́n pààrọ̀ ọbẹ̀ òní wọ́n lo àwọn àgbànú àgbáyé àjẹnú wọ́n lò tí wọ́n rò pọ̀ bẹ́ẹ̀ tó o ṣe ọbẹ̀ míì náà pààrọ̀ ìwọ náà wá rò pé tó lè jẹ́ bẹ̀rẹ̀ ọmọ dúdú mọ́ kómi ó lè máa ó òun ní kọ́ lọ́jọ́ ẹ̀gbẹ́ ilé ayé ó sì ní mùsùlùmí ni ọ́ ìwọ náà àjọ kíjímà àjọ kíyìí ó tún lò borùn ọ̀lọ́ la sàlátù ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ ìtumọ̀ ọgbọ̀yé ẹ̀ ń bá ti gbọ́ irú ẹni ti ọba alágbára ọba àlekè ọlá abẹ́lọ́n kó fún wa ní àgbọ́yé àwọn ọ̀rọ̀ rẹ̀ tí à ń ṣe àlàyé láti inú tíra minhajul mu'min péèjì ẹlẹ́ẹ̀kẹjọ òun ni adé abẹ́lọ́n kó bá ní sàwọn afáwa tí wọ́n kọ tíra náà ní ẹ̀sùn lórí bàbá mustapha murad subuhi kọ́lọ́n kó jẹ́ kí a èròǹgbà tíra ìdí pé ká lè jẹ́ mùmìnì minhajul mu'min àwọn ojúpọ̀nà àwọn ìlànà tí ó sọ ọ̀yàn di mùmìnì ní olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ ọlọ́run òun làáfà yàrá ń sàlàyé díẹ̀díẹ̀ tí wọ́n mú látòrí ọ̀rọ̀ àkídà ibẹ̀ ni a sì ti dúró ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ̀n kó ṣe wá ní ọmọ àlìjánà kọ́mọ́ ṣe wá ní ọmọ náà ọlá aláhàúlà wà láàkù wátá